kan sí yá mọ̀ pé kí là ń sáré sí pátápátá dé lọ́jọ́ kan ọjọ́ tọmọdé múlẹ̀ ló mọ àwẹ̀ ọjọ́ tó máa dalẹ̀ tá a tẹ́ kò nímọ̀ ọlọ́run ló lówó ọlọ́run ló lọ́lá ọlọ́run ló lákòókò tówó wá dé ọlọ́run ló lówó ọlọ́run ló lọ́lá ọlọ́run ló lákòókò ọlọ́run ló ní ẹ̀dá kan kan nìyẹn bá dára ká ṣe sùúrù àsìkò tí nǹkan ayẹ̀ ni ló pé kó yẹ wá kó tó dọjọ́ alẹ́. tálákà ló ń jẹ fún ọlọ́rọ̀ mẹ̀kúnnù ló ń jẹ fún ìjọba ẹ̀wọ̀n bẹ́kù tí ń fẹ̀jẹ̀ ọmọ tálákà wá bó ṣọmọ lówó ni kò lè rí bẹ́ẹ̀. ayé wa dẹ̀rù láti gbé pass lọ́tún ayédèsẹ́sẹ́ lọ́sì. àwọn oníṣẹ́ ni aṣọ ni wọ́n ní ló pọ̀ jù tìmùtìmù owó kẹ́gbẹ́ dànù gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àkẹ́ o lọ́jọ́ kan. orí ojú ìrè o. Eh, no no sit down sit down sit down. thank you sir. Thank you, sir. Yeah. Eh, mommy, but orúkọ mi ni Ṣaléwà. Okay. Yeah. So how can I help you? èmi ni ọ̀rẹ́ Bídèmí. Bídèmí. okay uh, what can I do for you. kó tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ mi ni Bídèmí wà. Eh, no no wait ọ̀dọ̀ ẹ ló sá wá ni àbí wọ́n ló gbé pamọ́. ọ̀dọ̀ mi ló wá. okay okay now what do you think I can do mo lè mú yín débi tí bídèmí wà. oya oya káàkiri oya oya oya oya. ẹni sọ̀rọ̀ sá on one condition. what condition. two million naira. two million for what. <laughs> chief in fact ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá láàrin ẹ̀yin àti bídèmí ló ti ṣàlàyé fún mi gbogbo nǹkan tẹ́ fẹ́ fi ṣe gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fún mi báyìí so let's make it a deal kí dẹ̀ mú yín débẹ̀. Mm-hmm. o ti ṣàlàyé everything fún ẹ. yeah. okay a deal. deal. it's a deal. okay so let's go. ah a lè lọ bẹ́ẹ̀ yẹn sá. wọ́n lọ. Ah. no i will give you two million naira. Mm-hmm. A deal is a deal already, so let's go there. Then Tabade Dima follow her. Chief, money at hand, and I'll take you there. bó ṣe fẹ́ nìyẹn. Uh, jẹ́ kí n lọ ṣètò owó yẹn sílẹ̀ àwọn boys mi máa tẹ̀lé ẹ débẹ̀. dear. Take your time. Thank you, sir. Idiot. Agbanilójú má ṣe sórí o. lásán mọ̀ ojoojúmọ́ lòjó mọ́rọ̀ sórí rẹ̀ ó dájú. alágbára ó wá ṣe sùúrù. mọ́kànlẹ́kùn wá gbára. ṣe fún mi. mọ́kànlẹ́kùn wá gbọ́. ṣe fún mi. fama dídè mi. bọ́ọ̀ tó sọ fún wa pé mi lẹ́jọ́ bẹ́ẹ̀ ni in fact èmi àti ẹ̀ ṣì jọ wà níbí báyìí bíta jókòó sí lélẹ̀ kí n tó wá bá yín sìn. Eh, ok produce ẹ̀ jáde. ẹ jẹun ẹ bísọ ẹ jẹun onu yàrá náà. dídè mi dídè mi. Alive. bàbá ńlá wèrè lọ́mọ ẹlẹ́yìn ó lè bí ipò nìkan ló gbé nílé tó sọ fún wa pé àwọn méjì làwọn ń gbé. Eh, ìyẹn ni pé ó fẹ́ máa mú wa ṣeré ni. rárá o. sobi open your skull and listen to me very well yorùbá bọ̀ wọ́n ní tí èbìtì ò bá pé kú ó máa ń fẹ̀yìn fi lẹ́yìn ni gara habi bàbá. ẹ jẹ́ bá gba báàgì lọ ni àjẹmọ́nu tèmi lélẹ́yìn látọ̀dọ̀ chief màá track ẹ̀ down fún yín màá pè yín. ó ní ká máa lọ lọ ẹ jẹ́ àmà eh, lọ. máa mú wá bá yín i promise. ẹ tẹ́kìn. <laughs> ẹ ṣe. gbogbo ẹni tó bá mọ ẹṣin gùn láyé ẹ sọ fún wọn pé ẹṣin lè dá ni ó lè ta ni ó lè ta ní dànù ẹ̀gọ́ ẹṣin jẹ́jẹ́. ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ ẹ̀dá gbàgbé kan ò fọkàn sí i bó bá fọkàn sí i á mọ̀ pé kí là ń sáré sí pátápátá dé lọ́jọ́ kan ọjọ́ tọmọdé múlẹ̀ ló mọ àwé ọjọ́ tó máa dalẹ̀ tá a tẹ́kọ̀ọ́ onímọ̀ ọlọ́run ló lówó ọlọ́run ló lọ́lá ọlọ́run ló lákòókò tó wó wá dé ọlọ́run ló lówó. Are you sure you are working with me? Yes sir. èlò yá. hundred percent. because uh, sorry mo notice pé some of my secrets àwọn nǹkan tá à ń ṣe ní ibi báyìí ó ń leak jáde which I don't understand. how ma? I don't understand myself and that's why I'm asking you. Because Taba máa you know you are the only one tó close mommy mi níbí báyìí. Àdìwọ́ ló mọ gbogbo àwọn kan tá à ń chief. So bó ṣe leak síta, I don't get it. Tó bá jẹ́ pé ti tèmi ni, rest assured be in Koto dó bá ti dé kò tún rí ìta mọ́. Gbogbo ohun tó Anyways, um, tó bá I will implore you to stop. Kumaba, read the other side of me. But since sọ pé o mọ̀ ń pa ẹ̀, it's okay, no problems. You can go. Sọ́mà. Ara ń fún mi o. But I know she won't. <laughs> she won't dare it. ṣe ni. àmọ́ ah, mi ìyá jẹ mí. kí ló dé bó ló lọ kábẹ̀sí ah. wẹ̀ káàkiri èmi àti ṣífù kò síbi tá a wẹ̀ dé. ṣífù ah, gangan ni àìdá tó ń gbé nínú ọmọ ènìyàn tó ń pè ní àìdá màámi. ṣífù báwo ah màámi. Hmm, kí ni ṣífù tún ṣe. ìgbà tí mo lọ sílẹ̀ wọn torí wọ́n pè mí pé kí n bá wọn nílé mo dẹ̀ ṣe délé wọn mo dẹ̀ mu juice oorun bá bẹ̀rẹ̀ sí ní kún mi but later ìtàn wa ń gbọ̀n mi mo bá wá toilet kiri ibi tí mo ti ń wá toilet kiri ṣàdédé ni mo kàn fetí kọ mo wá gbọ́ tí àwọn boys chief tán sọ fún chief pé àwọn ti fi sleeping dose sínú juice tí wọ́n fún mi hmm. pé wọ́n dẹ̀ fẹ́ lò mí wọ́n fẹ́ fi mí ṣògo owó màámi. yẹ́ẹ̀ ṣéèfù. bẹ́ẹ̀ni màámi. ṣéèfù kan náà. bẹ́ẹ̀ni. olórí wa mà ní ṣéèfù. ó ní mi ò ṣe lè wọlé ọ̀pọ̀ ní ṣéèfù máa ṣe. ọkọ mi mo dúpẹ́ mo dúpẹ́ olúwa kí ni mo fẹ́ fi kó kí ni mo fẹ́ sọ fún mi. Bídèmí. Bídèmí kẹ̀. Ẹ wo ni? Bọ́dà. Abíjà bíjà. Àwọn tèmi, iṣẹ́ mo pa àwọn ọmọ mi àìrí. Òkè tí ẹ bá fẹ́ mọ̀, a ní fọ́màtì ń bí. Bí Bídèmí ṣe wọnú ilé náà lè ti jẹ́ kí a mọ̀ pé Bídèmí ti wọnú ilé yìí. Ẹ wọ́n sọ bí ìyá Abíjà bíjà bídèmí òwò bí òwò bí. màmá ẹ jẹ́ ń tún ẹ wojú tèmi dáadáa ẹ ti rí èmi rí. rárá. fine àwọn lè fi ṣe àdírẹ́sì sí bọ́lájí right. Mama, ẹ má jẹ́ kí n change fún yín bóla bídèmí wà. bóyá wà bóyá àwọn aládùúgbò rẹ̀ àmọ́ kò tí ì wọnú lébi. àwọn ò ní ìlera tí ò ní ọmọ nínú wọ́n jẹ́ kó yé wa pé bídèmí ti wọ inú ilé yín wa níbo ló wà. Ah, ah, ṣé ìfẹ́ pa ìyá ẹbí kò bí àmọ òṣèré ni ẹ wo bí last respect níbo ni bídèmí wà alaye. wọ́núlé àtòkú àti àlàyé bídèmí mo fẹ́ rí ó yá. right. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì àkè olójó kan ṣe tata sílẹ̀ o àkè ọlọ́jọ́ kan. bàbá rò fún sọlá dúró sọ àyè báyìí o. mo sọ fún mi pé. nobody tó wà nílé yìí. what news. mami. Ayéwá dẹ̀rù láti gbé kidnappers lọ tún ayé ẹsẹ̀ sí i. Àwọn oníṣẹ́ ni aṣọ ni wọ́n ní ló pọ̀ jù. Tìmùtìmù owó kẹ́gbẹ́ dànù. Bẹ́ẹ̀ kò bàbá jẹ́ owó. Akẹ́ ọlọ́jọ́ kan, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì. Akẹ́ ọlọ́jọ́ kan gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àáké ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sàlámì. ẹ kalẹ̀ ma ẹ kalẹ̀ o kí mi lè ṣe fún yín. ẹ jọ̀ọ́ ma ṣe lè ṣe favour kan fún mi. kí mi lè ṣe fún yín. tí n bá tiẹ̀ lè rí ibi tí màá sùn sí níbí báyìí máa appreciate ẹ̀ gan. irú òtẹ́ sọ yìí ó léwu a lè gbà yín láyè mi báyìí ẹ wá station káàkiri. rárá ẹ má jẹ́ kí n sùn police station máa appreciate ẹ bá tiẹ̀ lè fún mi láàyè kí n tiẹ̀ gborí lélẹ̀ sí bíbá yìí. bọ àlè dé gbà yín sí ìbà ètò ó léwu gan. ẹ jọ ẹ jọ ẹ dákun ẹ jọ kí tẹ rí bí sùn sí. kí ló ṣẹlẹ̀ nígbà. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o ẹ àǹtí láti bò ṣé kò sí kankan. ọ̀nà mi jì ni màá oríṣòro ṣe ni because àmọ́ yín rí ẹ̀kan working to our hotel ẹlẹ́fẹ́ sùn so orí bákan bákan. orí ò ní di bí mo yín lọ́wọ́. no problem bá mi mú lọ sí inú àwọn rooms tó wà ní bus quarter tá kí n lò yẹn kó sùn síbẹ̀. ẹ ṣe gan ni mà ẹ ṣe gan ni mà. ẹ ẹ̀yàn kan máa béèrè mi. ok. so kò mú wá bá mi lọ́kùnrin. ẹ kà lọ. Ejomo Ferry Manager. lẹ́sẹ̀ manager group ṣe fẹ́ ti sun ẹ ti jí mo ní láti rí wọn ni ok mẹ́kì mi débẹ̀. ẹ ṣe mà. ok. ẹ káàárọ̀. báwo ni káàárọ̀. ẹ káàárọ̀ mà. màá jẹ́ káàárọ̀ ó ti ń lọ àbí rárá máa bí ò tí lè lọ́ǹsì máa tẹ bá tẹ lè rí ìrànlọ́wọ́ kan ṣe fún mi kí n tẹ ríṣẹ́ níbi báyìí kí n dẹ rí ibi sùn sí máa appreciate ẹ̀ mà. <laughs> iṣẹ́. bẹ́ẹ̀ ni mà. kò wá síṣẹ́ kankan lẹ̀ ń bí báyìí yàtọ̀ sí cleaner. ah má ṣe má ṣe mà. bọ àwọn parent ẹ ń kọ́. ah don't worry don't worry i understand Ma worry ma worry But I nearly afford you fifteen thousand lọ. ah má ṣe má gbà no problem stand up ìwọ bá mi mú lọ sáwọn rooms yẹn kó lọ kó fi gbogbo àwọn rooms yẹn hàn gbogbo àwọn ilé tán lò lánàá táwọn èèyàn ti check out kó lọ clean ẹ then tó bá ṣe tán bá mi pé idiot tó wà ní báyẹn Eh, calculation ọjà tó ṣe fún mi lánàá rubbish ni nǹkan tí mò ń rí bíbà kò ń ṣe nǹkan tó ṣe calculation fún mi nìyẹn kó bá mi pè é so ó yá mo lọ. ẹ ṣé gan ni mà ẹ̀yin náà ara làánú mà ẹ ṣé gan ni mà olúwa nífẹ̀ẹ́ yín kún ọgbọ́n ṣe fún mi mọ ọkọlẹ̀kùn ìmọ̀ mi wọ́n tún wá bá mi dé ládé o Elédùà. mo jáwé owó jáwé ìyọ̀lá káyé yìí sàn mí o kí má ṣe rú ọlọ́lá láàyè kó má má pẹ́ kó má má jìnnà tọ́ra yẹ kún fún alágbára tó ń fọmọ odórí etí. ìjáwé owó jáwé ìjáwé owó káyé ilé kó sàn mí pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ ẹ̀ òfìrífì àwọn ayé òfìríwò àwọn apamọ́lẹ́kùn afúnilórí gbòdìdí ara láìbẹ̀rẹ̀. tàgbà tèwe ẹgbọ́n.

tẹ́mi fi ń kóbì fún ọ jẹ tọ́ǹtẹ́nu mi gbòbì jẹ abẹ́nu ọkọ ni mo fi gí orógbó lásán fún ọjẹ́ yìí tó pẹ́nu mi rùn. ọ̀wọ́ àtọ̀ fún mi hàn lálàkàlà orírìkúrì gbókùté ńlẹ́ ọ lẹ́gùn ńlẹ́ ọ lọ́rọ̀ ńlẹ́ ọ ń ó lẹ́ ọ. ọ̀dà wòmí tí ìbá ṣe pé mi fẹ́ràn rẹ nínú gbogbo àwọn kọ́sọ́mà tí ń bá sọ́dọ̀ tèmi àrólé ọlọ́fin ìwọ mo fẹ́ràn jù iná mo sì ṣe rú ọmọ sọ ọmọ ọ̀rẹ́ rẹ tí mo ní kọ́ lọ rèé wá wá bọ́ọ̀ bá wá lóṣù kínní oṣù kejì sóṣù mẹ́ta àfàìmọ̀ kájámọ́ jẹ̀kú àdìtì rẹ̀. tí ó bá lẹ́rù mẹ́nu mọ́ ò lè ní nǹkan kan wà á tún máa ní ṣe bẹ́jà lẹ́jà ń jẹ sanra. a sì sọ̀rọ̀ a sì sọ̀rọ̀ gbà. yes coming. in. ṣé nítorí o fẹ́ ẹ káàsán ma wọ́n sọ pé ẹ ní drinks ma irú drink wo ni ká mú wá ma. Eh, bídèm bídèm. ẹ jọ̀ọ́ ẹ má pe chief ẹ má pe chief kan tún wá mú mi. bídèmí ibo ló wà látijọ́ ètò ìrọ̀lọ́. ṣé bẹ́yìn lẹ pé chief lọ́jọ́ yẹn tẹ́ni kọ́ wá mú mi. bídèmí chief tí mo pè kò ń ṣe pé mo ní kọ́ wá mú ẹ mo fi ìpè òkè nítorí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ dádì ẹ̀ ìpè kọ́ wá mú ẹ kúrò lọ́dọ̀ mi kọ́ wá rescue ẹ ni èmi ò mọ̀ wípé iṣẹ́ ibi báyẹn ló wà lọ́wọ́ wọn mi mọ̀ wọ́n rí tì tẹ́lẹ̀ mo kàn fẹ́ help ẹni náà èmi ò mọ̀ wo sórí gẹ́lẹ́ tó sá kúrò lọ́dọ̀ mi báyìí táwọn ọmọọṣẹ́ chief dé iṣẹ́ ni wọ́n yìnbọn fún mi lọ́jọ́ náà ọlọ́run ló ní wọ́n tètè gbé mi dé hospital nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbà mo máa sọ ṣùgbọ́n ara àtìgbà yẹn òun lèmi fúnra mi gan ti sá kúrò nílé tí mò ń gbé o àtìgbà yẹn ni mo ti wá forí ara mi pamọ́ síbí báyìí because bí wọ́n ṣe ń lépa ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ló ń lépa ẹ̀mí èmi náà. mi ò dẹ̀ wá mọ̀gbà tẹ check-in o òtẹ́ẹ̀lì bíbá náà ni mo ti ń ṣiṣẹ́ ìgbà tó yẹ pé mo ṣáà ń sá kiri mi ò rí bí lọ dẹ mánéjà òtẹ́ẹ̀lì yìí lọ́ọ́ bá ṣàṣàánú fún mi lọ́ọ́ fún mi níṣẹ́. òtẹ́ẹ̀lì bíbá ló ti ń ṣe. bẹ́ẹ̀ ni mà <sighs> èmi náà wàá forí ara mi pamọ́ sí bíbá àti ìgbà yẹn inú òtẹ́ẹ̀lì ni mo lọ́ọ́ jẹun sí èyí tí mi ò lè jáde. kí wàá làwọn máa ṣe báyìí ṣé ká lọ sí police station Ah, police station <laughs> ó mọ ipe chief bọ́lájí ìlúmọ̀ọ́ká ni wọ́n ni ah gbogbo èèyàn pátápátá ni wọ́n mọ̀ gbogbo connections ayé yìí òun ló wà lọ́wọ́ wọn kò sí nǹkan téèyàn lè fi wọn ṣe àfi kéèyàn fa àwọn lọ́lọ́run bá lọ́wọ́ kó ṣèdájọ́ lórí wọn ṣórí bó ṣe wà tábà sọ pé a lọ police station kan a lọ ń fẹjọ́ wọn sọ ọlọ́pàá kan bí ìgbà téèyàn ń fẹjọ́ ìkàsùn kan ni Hmm? bọ́rọ́ báyìí òun náà máa yọ́ bọ́ lọ́wọ́ wọn sórí bá ṣe wà yìí bá ṣe ránṣá káàkiri tá a rán forí ara wa pamọ́ ẹ̀ òun náà ni kò jẹ́ ká máa ṣe o títí ọlọ́run máa fi kọ́ àméjèèjì yọ kúrò nínú wàhálà yìí. àǹtí lọ́lá ẹ ṣe gan ni o ẹ ń sáré bá yín get drink tẹ fẹ́ drink ò lẹ fẹ́ ná. tí ẹ kó tẹ bá mi bú mi wá náà. ok ma ah, ẹ ṣe ma mo ń bọ̀ ọ̀sán. What is your problem? What exactly is your problem? Kẹ́ arrest just obìnrin You could not. Sorry ma. Excuse me, don't sorry me. Look here, I am giving you just twenty-four hours. I mean twenty-four hours. Tí o bá arrest um, Ọmọlọ́lá àti Bídèmí then Just get out! Get out! kí bá ṣe iṣẹ́ ọlọ́pàá yìí àwọn ràndọ̀ràndọ̀. Bídèmí ni. Ọ́físà, àrẹ́sà. Madam, ṣé jẹ́jẹ́ obìnrin ni ó máa tẹ̀lé yín ẹni sùúrù? Tẹ ah, bá fẹ́ mọ nǹkan tó ṣe, ẹ wá bá wa ní station. àwọn ah, ọ̀gá yóò jẹ́ kó mú mi lọ. má wọrí má ah! wọrí ní sùúrù ní sùúrù ní sùúrù náà. move madame take it easy. ọmọ move. ọ̀gá ìbá mi fẹ́ wọ́ ọ̀gá máa ti ọjà ìpòrí ẹ̀ dàrú ìgbà tó wà mú lọ kí ni kí n ṣe sí ṣé kí n tẹ̀lé ni mo ti bẹ̀rẹ̀ station wọn tó bá létà má lọ wò ó get out. ẹ lò ní wọ́n tiẹ̀ lọ sínú sọ yẹn kó fún gbogbo tó wà lẹ́sìn tó fi gbà yẹ kún fún alágbára tó ń fọmọ òdòrí etí. ìjáwé owó jáwé ìjáwé owó kó sàn mí pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́rì fi òfìrí fi àwọn ayé àwọn apamọ́lẹ́kùn oh so ìgbà tí ẹ rí um, madam Omolola arrest tálẹ́ wá mú. Bídèmí okay. ibo lẹ wà ń All right. nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa bá mi gbé ẹni ẹ lọ sí ọ̀dọ̀ Chief Bọ́lájí wọ́ obey the last order and don't argue with me better ẹ lọ ṣe yẹn so màá bá yín sọ̀rọ̀ later ok alright wow. hello chief ẹ ra sà ṣẹwàá sir? Um, ṣẹwàá ń lé good I want to arrest Bidemi. so my dẹ̀ ti ní kó máa gbé bọ̀ wá yes sir thank you sir okay sir kí lẹ́yìn sir like seriously oh my <laughs> god oh my god ẹ ṣe gan ni sir ẹ wo nǹkan tí mo ṣe láìkí máa bá rí yín ṣiṣẹ́ nìyẹn ẹ ṣe gan ni sir mo appreciate okay sir à sọ̀rọ̀ later bye sir. àwọn oníṣẹ́ ni aṣọ ni wọ́n ní ló pọ̀ jù tìmùtìmù wọn wọ́n kẹ́gbẹ́ dànù gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àkẹ́ ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì àkè ọlọ́jọ́ kan gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àkè ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì. ẹ̀kọ́ tó tiẹ̀ mú mi pè é ni pé ọmọ tí a sọ̀rọ̀ ẹ̀ a ti rí so mo á ń wò pé kí n wá bá yín so mo fẹ́ mọ táyìntàn máa dé kí n kàn mú wá sọ́dọ̀ yín sá. ẹ àní time tí aago mélòó lẹ máa dé kí n mú pàdé yín nílé sà. ọ̀sẹ̀ kan. bàbá ìjọ nítorí ọlọ́run ẹ̀yin náà mọ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ náà ẹ mọ pé mo fẹ́ kẹ́ ṣe fún mi bàbá ṣe nǹkan kí nǹkan tó tẹ́ máa ṣe lọ́wọ́ gbogbo tó bá wù tẹ́ mọ̀ pé ó máa ná mi iyekíye màá mo ṣetán láti fún yín mo fẹ́ kẹ́ dé lọ́la. bàbá ẹ mọ bọ́rọ̀ ìṣe jẹ́nà ẹ̀jẹ̀ jọ́ nítorí ọlọ́run. <sighs> okay sir it's all right sir okay all right. ẹ eh, sá bàbá travel àbí kí ni mo gbọ́. yes wọ́n ti travel wọ́n dẹ̀ ní àwọn máa lo ọ̀sẹ̀ kan. shit na what next. Yeah, the next line of action is that ọmọ yẹn ẹ mú lọ sí yàrá inú lọ́hùn lọ́hùn lọ́hùn kẹtì mọ́bẹ̀ kò gbọ́dọ̀ rórùn kò gbọ́dọ̀ jáde síta títí tí bàbá wọn fi dé. gbogbo èdè aláìṣẹ́ tá a ta sílẹ̀ àkè ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámù àkè ọlọ́jọ́ ẹ tẹ̀ dúró lédi bídèmí yẹn ìgẹ́ tí ẹ gbúròó ibi tó wà abẹ́ ti rí i. Bídèmí èmi ò fojú mi rí Bídèmí o mo ò tiẹ̀ tí ì rí rárá ni. ọ̀rọ̀ Bídèmí náà lè wá ń sọ tó le tó yìí Bídèmí tó yẹ pé mo mọ ibi tó wà ọ̀dọ̀ rẹ̀ bàbá ẹ̀ bàbá olówó gbó tó ń ṣílẹ̀kùn fòlè ibẹ̀ ló wà láti jọjọ ẹ̀ bàbá ẹ̀ ló dé pamọ́lé tó jẹ́ kẹ́nìbọ̀dì rí mú fojú ara mi rí báyìí tẹ́ bá ti bí mi màá ti sọ fún yín láti jọ ìnà. ẹ gba tàdé tí mọ́bi tó wà ń gbà yín ẹ jẹ́ ká lọ sí police station ká lọ rìpọ́ọ̀tì níbẹ̀. police stations ah ṣé orí ṣìfù tó ń rí yẹn kò síbi tí ọwọ́jọ ìrìn òde ni wo àtàrí àjẹnìkú ni kì í ṣe èrò ọmọdé ẹ má dán wò torí ṣìfù yẹn ó le gan so fún díẹ̀ yìí ẹ fi bídèmí lẹ̀ àdúrà ní ká máa ṣe pé gbogbo kíbi tó bá wà kọ́lọ̀ bá jáde ẹ wà fẹ́ rí kí a fò. àlìjẹ́kọ̀ọ́ ìlọ́ba yìí tí ìyá máa jẹ bídèmí báyìí tá àtẹ̀ nílé rẹ̀ sùn rárá. àwọn táyé tó jẹ́ ní pé a bá àwọn àtàkùn wà Adisa. Eo. Adisa. Eo. Dada, ni ọ̀gá mẹ́rin. Ẹ dé láti ìlú Èkó ọlọ́mọ ẹ̀sìn owó. Ṣé ti gbọ́ Yorùbá? Adisa, eh? I bought something for you. Yẹ mẹ́. Mo ràn aṣọ fún ẹ. Ṣé mi kò tẹ́lẹ̀ gbọ́ nìyẹn? Ṣé mi kò tẹ́lẹ̀ gbọ́ nìyẹn? Ṣé mo sì gbọ́ Yorùbá? <laughs> Adisa, I'm back from the States. Uh, yeah. I just came back from the United States of America. You just like say America. I just came back from the United States of America. I just came back from the United Seven Machine Soul came back from the United States of America. Came back from United States of America. <laughs> so for everybody, Femi is back. Femi is back. That didn't because that didn't want everybody here sọ for ọ Femi is back all the way from the USA. ẹ yóò gùn yóò gùn yàrá is back di yẹn yẹn ti tètè. ayisa I'll take care of you. Yeah, man. Yeah, man. United States of America. North America. What's it day? Yeah, man. I'm back. Yeah, man. Where's my daddy? Yeah, man. Lọ ṣí gẹ̀tì fún mi. Irú ọ̀gá ló ní kí lè má jáde wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sínú ọ̀gá ni. Ṣé wàá right? mo ní kò ṣí gẹ̀ẹ́tì fún mi. àtọ̀sáyé ọ̀gá ló ní kọ́mẹ́tì. ọ̀gá ọ̀gá ló ní kí n bá ṣí gẹ̀ẹ́tì àmì irú wèrè èwo yà nílé ẹ kọ́ wèrè ló èwo wà ẹbí ah! oh àwọn tó ní wèrè ńlẹ̀ yìí. ọ̀gá ní kí n mọ̀ mọ́ yà ọ̀gá ní tọ́tàlárì òní ọ̀gá yìí ṣe. èmi náà ni kò ṣílẹ̀ kẹ́ ń fẹ́ mú ọmọ ìjáde nísìnyí ṣílẹ̀ pẹ́ ah. ṣé wọ́n rọ̀ ẹ̀ ṣá kọ́mọ̀lẹ̀ wọlé wọlé yọ ni. ẹ ṣí gẹ̀ẹ́tì ṣó máa ṣí ṣó má bàa jẹ wẹrẹ má bàa. lọ sí gẹ̀ẹ́tì rẹ are you okay. mo ní kò sí. ọ̀dọ́dọ́ mi i take your revenue. ma i make sure you say ma bọ́ lọ́wọ́ eléyìí. ọ̀dẹ̀ ní bọ́ báyìí. you no, ma bọ́ lọ́wọ́ ẹ̀ sí gẹ̀ẹ́tì rẹ sí. wá ọ̀gá bẹ́ẹ̀ mi. ee eh, eh, o ti di rànjú olòsì sí mo gbọ́ ni. bàbá rànjú ọmọ rànjú wọn di rànjú rànjú family. eré yóò lu yẹn pa o lọ́dọ̀ mọ́tí wíìrì ń jẹ láti ìlú èkó bí ṣe ń gbá mi bẹ́ẹ̀ gbà tó ju bílíkìsì mi mo kọ́ gbìn irinwó ọmọ ìlú bọ̀ díẹ̀ pa ìyá yanjú àwọn fámìlì rẹ̀ fún un. dádì mi ah, ẹ má pè mí mọ́ mi ìmọ̀ pógun owó lẹ ṣe ah, dádì ẹ disappoint mi gan so gbogbo ogun tẹ ní everything àṣegun owó lẹ ṣe ẹ wá fẹ́ kí mi máa ń náná owó ẹ̀jẹ̀ ṣe rí láti òní lọ mo ti kọ̀ yín bàbá mo ti kọ̀ yín bàbá ẹ ń ṣe bàbá mi mọ́ yes kẹlẹ̀ wá gbọ́ o njọ́kíjọ́ tẹ bá ti rẹ́sẹ̀ mi lẹ́yìn ara tó bá wọ̀nyí kẹ́ fi mi da so ẹ̀yin lè kidnap ọmọ náà ẹ fẹ́ fọ́ èmi mo gbé kúrò yes yes ẹ fẹ́ fi ọmọ ọlọ́mọ ṣògbó wà bí ojú tìyìn àṣírí gbogbo àṣírí gbogbo ayé ló máa gbọ́ àṣírí gbogbo ayé ló máa gbọ́ aṣọ́gun owó lẹ ṣe ah i disappoint mi gan mi ò ever mi ò lè ever rí yín mọ́ kó bó yes very soon màá padà sí America mi ò tiẹ̀ fẹ́ ní anything pẹ̀lú yín láti láti ṣe pẹ̀lú yín mọ́ again mi ò fẹ́ ní anything láti ṣe pẹ̀lú yín ẹ̀yin ìka ah. ẹ kó lórí aago ẹ já kó lórí aago fún mi jọ. gbogbo èdè aláìṣẹ́ tá a ta sílẹ̀ o àkẹ́ ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì àkẹ́ ọlọ́jọ́ kan gbogbo èdè aláìṣẹ́ tá a ta sílẹ̀ o nǹkan kan ṣe now that you're here I assure you nǹkan kan ò ní ṣe mo wà aṣọ ẹ̀ pé lẹ́nu ìgbà tó ti wà bí nísìnyí I will protect you. <laughs> ṣé chief ní rán àwọn boys ọkọ wa mú mi báyìí. Ah, ah. ó dà chief tó ń dárúkọ ẹ bàbá tèmi ni chief Bọ́lájí he is my father and mi ò lè lè rescue ẹ bẹ́ẹ̀ kí wọ́n á mú ẹ débi kí chief tó wá bá ẹ bí but nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi ṣó máa ṣe. yes. o oh, sure what I want you to do is mi ò fẹ́ kó jáde síta because mi ò fẹ́ kí ẹnikẹ́ni rí ẹ. ó yé mi ó yé mi ṣé torí jíjẹ àti mímu máa rí màá ṣètò ẹ ìwọ kò ṣe ìgbàgbọ́ wọn tó bá ti pè wọ́n sàlẹ̀ ọmọ àgbẹ̀wá fún ẹ. Ah, ah. ẹ ṣe gan ni sá o olúwa nífẹ̀ẹ́ ah, yín. àwọn ó ti tó ti tó ti tó ẹni dúpẹ́ rẹ ni come on it's okay. Hmm? But I'll come back, I promise you. Hmm? àyè. <laughs> mo ṣé kí n ṣe pé ẹ̀yin lẹ fẹ́ lọ mú chief wa kó wá tún wá mú mi. Ah, ah. mi ò lè ṣe bẹ́ẹ̀ fún ẹ mi ò lè dá ẹ ká ní mo fẹ́ ṣe yẹn tẹ́lẹ̀ ni ṣebí mo rescue ẹ̀ lọ́dọ̀ bàbá mi má ti fa ilé wọn lọ́wọ́ tẹ́lẹ̀ ah, mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ trust me i'll come back and see you mo jẹ́ kí n dé ọ̀hún kí n mọ nǹkan tó ń lọ all right i'll see you later. ẹ ṣe gan ni sir wá nífẹ̀ẹ́ yìí náà. má wọrí ó ti tó ó ti tó ó ti tó má dúpẹ́ ara ẹ̀ ní ó ti tó jókòó. nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ fún yín ni pé ọlọ́run mà ló kó mi yọ nínú ìhámọ́ tí chief bọ́lájí tí wọ́n kó mi sí. ọkàn mi ò balẹ̀ ah, ọkàn mi ò balẹ̀ mo wò pé ọlọ́run àjàrí nǹkan tí ò dá káwọn bíbí kan má ti lọ ṣe aburú kan sí ẹ̀. ọmọ wọn ló yọ mí kúrò ń bẹ́ẹ̀. ibo ló wà báyìí. ó tiẹ̀ mú mi wá sí hòtẹ́ẹ̀lì kan báyìí ibẹ̀ ni mo wà. ọmọ chief bọ́lájí òun ló rescue ẹ̀ o dẹ̀ ṣọ́. wọ́n àǹtí lọ́lá ẹ̀rù ń bà mí o kó má lọ jẹ́ pé ó tiẹ̀ tún máa lọ pé chief kan wá mú mi kúrò ń bí. ìgbà tó ti jẹ́ pé òun ló ṣèfè yẹn kó lè ṣe nǹkan burúkú kan fún ẹ̀. wo aburú bóyá kó ra wà lọ́dọ̀ ẹ̀fọ́ náà. Ah, orí ìyá mi má máa sùn orí bàbá mi má máa sùn lọ́rùn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo tiẹ̀ fẹ́ wá bá yín mo fẹ́ sá lọ ẹ̀rù bà mí. ó má wá sọ́dọ̀ mi o má wá sọ́dọ̀ mi Bídèmí ó mọ̀ pé mi náà ra forí ara mi pamọ́ síbí báyìí ni ah, tó bá ń sọ yìí pé o wá sọ́dọ̀ mi ń bíbà yìí táwọn bíbí bá ń tẹ̀lé dọ́dọ̀ mi ń kọ́ ọlọ́mọ àjẹ́ kọ́pá méjèèjì dànù sí bíbà yìí. tí chief bọ́lájí bá wá tún wá ráwọ̀ boys wọn tó rán wọn wá ń kọ́. ó ọlọ́run ní jẹ́ kárí aburú kọ̀ọ̀kan ní ṣẹlẹ̀ sí ẹ̀ ṣó ti gbọ́ ra wà lọ́dọ̀ ẹ̀ bó ṣe wáyé rọra wà ń bì for now ẹ́ eh? mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá ọlọ́run máa yọ àwọn méjèèjì kúrò nínú gbogbo wàhálà ìjọkàn. àǹtí lọ́lá ṣé nǹkan tẹ́yìn náà fẹ́ kí n ṣe ni pé kí n dúró síbí báyìí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùtúbọ ó mọ nǹkan gbogbo bí bá ṣàṣe ń lọ ṣáà mẹṣọ pé òun pè mí èmi náà tẹ èmi gan tẹ bá máa pè mí gbogbo ìgbà ṣùtúbọ má wòrí má wòrí fọkànbalẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ń bẹ́ẹ̀. ok mo ti gbọ́ o mo ti gbọ́ ẹ ṣé gan ni ẹ ṣé ó dàbọ̀ mà. Ọlọ́run máa ṣàánú fún mi o. Hey. Are you sure So, gbogbo orúkọ bá ìṣẹ̀lẹ̀. Kí ló tó lọ sẹ́pọ̀ta kó lọ report? at least tí airport abátẹ̀ wá jìnnà sí ẹ̀mí tí mo wà pẹ̀lú ẹ̀ plato sọ fún mi. mo láti take time kí n tó wá report fún un torí headquarter tẹ̀ ń wò yẹn mi ò mọ who is who tí bá kàn lọ sọ̀rọ̀ anyhow tí mo lọ jábọ́ sí anybody lọ́wọ́ tó má lọ report fún ọ̀gá mi ẹ̀mí mi ò safe torí wọ́n ti threatening tẹ́lẹ̀ pé tí n bá fi ẹjọ́ sùn àbí táwọn bá gbọ́ pé mo sọ anything jáde ẹ̀mí mi ò safe. really okay ọmọ kan tó máa ṣe fún mi láti èmi lọ monitor gbogbo movement ẹ̀ in and out kó report padà fún mi tá bá máa fi wò sí ẹni two weeks from now a máa get solution to gbogbo tó ń ṣẹlẹ̀ nobody is above the law so kò bá àti ẹ̀jọ́ ọlọ́pàá tó bá ti ṣẹ̀ sófin a máa fi jófin ni so wo nǹkan tí mo ní kò ṣe please do it i want result. Ah, mi ò kọ́ni kó máa dànù rú náà. Abídẹ́mi Abídẹ́mi. Bídèmí fọkàn ẹ balẹ̀ mo mọ̀ pẹ́rù ń bà ẹ́ àmọ́ kò sí nǹkan tó máa ṣe I mean as you can see látìgbà tó ti wà bí aburú kan ò ṣẹlẹ̀ sí ẹ àbí. ọ̀ka bímọ sílẹ̀ ó bí oró akéèké bímọ sílẹ̀ ó bí ìjọ̀gbọ̀n ọmọ tẹ́kùn bá bí ẹkùn ló máa jọ. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé inú kòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti ń jáde. ṣó dá ẹ lójú pé ẹ̀kọ́ funfun ni ẹ. very sure bídèmí táyé bá ń jáyé. tí gbà bá gbà mi ò ní fìgbà kankan láti wákàtí I want to make a promise to you and that is I promise to stand by you forever. Bidemi. Bidemi, come on. We can do this. Bidemi. mo nífẹ̀ẹ́ let's do this. gbogbo èdè aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àáké olọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì àáké olọ́jọ́ kan gbogbo èdè aláìṣẹ̀ tá a ta sílẹ̀ o àáké olọ́jọ́ kan. organize àwọn boys ẹ fún un kó lọ bá mi arrest criminal tó pèrè ẹ̀ ń chief yẹn yes sir and you mi ò fẹ́ mistake i want a perfect job ẹ exactly. bring her alive ni o nothing should happen to him ẹ má jẹ́ kẹ́ni tí ń ṣe kò sí ẹlẹ́ṣẹ̀ tó máa lọ láláì jìyà o i want him arrested please consider it sir. now move it. okay sir go on. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sára mi ọlọ́jọ́ kan. ẹ̀jẹ̀ sókè onídọ̀dọ̀ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni mi ìbá tiẹ̀ wá mi ìrí tiẹ̀ rò ló ṣí ẹ̀ fọmọ ẹ sílẹ̀ ká máa mú lọ. kò lọ sí anywhere. ẹ mi sẹ máa obi wọn wá níṣẹ́ ni ká mú gẹ̀ẹ́ wa má fi titi ẹ disturb titi wa o gbọ́ we don't have time to check time Ss, Yamuf. kò lọ sí anywhere kí ló ṣe ṣé o mẹ́tò rán wa ń ṣe ni. mo mẹ́tò rán yín ṣì bọ́lájì bàbá tèmi òun ló rán yín èmi ọmọ ẹ fẹ́mi mo tẹ̀lé láti lóyìnbó ni ẹ lè mú ọmọ yìí lọ sí anywhere àti tó máa nìkan lókun. ìwọ lọmọ chief chief sọgbọn dúrẹ́tì náà. yes. that means you are a traitor traitor gidi ni hello release this girl for me. oya kéde. over my dead body kò lè lọ sí anywhere possible. yes ah no no no. aishi tuwale bàbá ẹ àti débi o àti ti arrest ọmọ yẹn Fẹ́mi ló ní sọ wa o ó lè jẹ ká mú lọ. Fẹ́mi èwo. ọmọ yìí ni Fẹ́mi. Fẹ́mi ọmọ tèmi ó ní kò jẹ́ kẹ́ carry out iṣẹ́ tẹ́fẹ́ ṣe ń bẹ̀ yẹn i'm fine shut up shut up gbé fóònù fún ní bàbá ẹ fẹ́ bá sọ̀rọ̀. okay sir tó a lè ṣe fẹ́ bá ẹ sọ̀rọ̀. mi ò bá anybody sọ̀rọ̀ ẹ̀sẹ̀ kó chief mi ò bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ mi ò bá anybody sọ̀rọ̀. bàbá olóhùn ọba yín sọ̀rọ̀ o. what olóhùn fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní òun kò fẹ́ bá ẹ̀mí sọ̀rọ̀ okay màá jẹ́ kó mọ̀ pé eyín tí ajá fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń bù look listen tó bá ìyá rí tí ò jẹ́ kẹ́ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ yẹn ẹ̀yin ọjọ́ ẹ̀. wèrè ṣèbémi ni mo lọ́mọ mi ṣé mi fẹ́ kú ni mo ní kẹ́ yọjú ẹ̀ kẹ́ pa. he's my son kill him what's your problem? èmi ni wọ́n ní nǹkan bíi. last order. Okay. So, sir. Charlie. Charlie, sir. Oh, yes. Yeah. Oh, scram. Just press the red button, idiot. Hello. Release this care for me. o ti sọ fún mi láti lẹ kò lọ sí anywhere àfi tó máa pa mí nìkan ló kù. o ti ṣe ìdájọ́ ara ẹ̀. Sẹ́mi! Sẹ́mi! Sẹ́mi! ṣe náà. ṣe <laughs> fún ọ. ní mi mo fi ń sọ ojú mi ń bọ káàkiri ni wá gbọ́ gbogbo ara ni líìlì tèmi bí gòkè àjà ojú ó àwọn dà mo wá wọn ń wòrí ọ ikú kan ní ọ pamọ́ mi lọ́wọ́ ìwọ òrìṣà ah! àwọn ọ̀dà. àgbò ní sakode àwọn òkú apòkókòkò jáde máa rí ìdí èso ọ̀dàrà ògbólógbò ogúnugún wọn wọlé ayé wọn tagbọ́ tagbọ́ ògbólógbò àkàlàmọ̀gbò wọn wọ̀lú wọn tagbọ̀ tagbọ̀ adéfá fún ikú lọ́jọ́ tó lò fẹ́ kọjọ́ wọn ní kò ní kọjọ́ ikú ní tó. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sálámì àkè ọlọ́jọ́ kan gbogbo o àkè ọlọ́jọ́ kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wo ó ti rure wo ọjọ́ ìkúnlẹ̀ rẹ wọn ní fọ́ gbẹ̀bí fún ẹ o agbára ọlọ́run gbogbo wàhálà tó ṣe dédé gbogbo rẹ̀ ń ra rí ṣó wá róyún inú rẹ̀ yìí àwa làwa ní o ṣó fẹ́ gbọ́ mi báyìí ṣó rí gbogbo wa lára kò ní já sásán nù lé wa lágbára ọlọ́run ó ti rure wàá dẹ̀ sọ ọ́ rẹ̀ ṣó rí ẹlẹ́dọ̀ ọkọ rẹ̀ kò fi ẹlẹ́ o kò dẹ̀ ní padà lẹ́yìn ẹ láíláí ó ṣe gan mo dúpẹ́. ìyá dáwà. ẹ bàbá. o ò ní sọ ọ̀rọ̀ àmì o. ẹ arábìnrin á dáa fún ẹ ó ti fi inú ṣoyún wàá fẹ̀yìn gbọmọkàn gbogbo ẹni bá ní ìbímọ ẹ̀kọ́ ní ṣojú ẹ̀yìn wọn ló ti bí agbára elédùà àwọn òkú ọ̀hún gbọ́n tí mò ń gbé hmm. yóò wá rí ìdí tá a fi pé ìpàdé yìí kì í ṣe nǹkan tó le hmm. kó bá a dára ká ṣe bó ṣe ní àṣẹ kó bá a máa wá sórí bàbá ọkọ ẹ gbogbo tọ́kù ẹ ní pátápátá bàbá rẹ̀ ló jogún ẹ̀fẹ́ torí bàbá ẹ̀ kò bí méjì bẹ́ẹ̀ sì nìyá ẹ̀ òbí méjì òun nìkan ni lọ́wọ́ bàbá ẹ̀ bàbá ẹ̀ wá kú gbogbo kìíní yìí ló fà ní lọ́wọ́ àmọ́ ikú ò mọ́mọdé ah. Ah. bẹ́ẹ̀ sì ni ò má gbà. Ah, pa ọkọ ẹ hmm. ọkọ ẹ ṣe wá kú yìí gbogbo ohun tọkọ ẹ wá jogún lọ́wọ́ bàbá ẹ pátápátá gbogbo ẹ ní àyọ̀dá fún ẹ. èmi nìkan tán ẹ ṣe gan ni mà ẹ ṣe gan ni sà. ẹ dídé kó o jókòó àwa láyọ̀ ọkàn ni. wà láyọ̀ ilé tiwa ah. àwa kì í ṣojú kòkòrò. bá a bá ṣe ohun tí yóò da òkú ọ̀run á bì wá. àdáadáa. Ah òkú ọ̀hún abiwá. ẹ ṣe gan ni sá ẹ ṣe gan ni màá èmi náà dẹ̀ ní ya abaramóore jẹ. ìyá táwa yìí àwa kì í jẹ ògùn ló a ná ayò gan nínú ẹbí wa. wà láì. bọ́sì ni a ṣe òun là ṣe ṣe yẹn. bẹ́ẹ̀ni. àwa fàlẹ́ ẹ lọ́wọ́ báyìí ṣó wá rí tó o bá ti wá bímọ tọmọ ẹ bá ti dàgbà bá a ṣe fàlẹ́ ẹ lọ́wọ́ ìwọ náà bá wa fàlẹ́ lọ́wọ́ ṣèlérí fún yín pé bẹ́ẹ̀ ṣe fà á lé mi lọ́wọ́ kódà kò ní dín ó máa lé sí mi bẹ́ẹ̀ náà ni màá ṣe fà á lé lọ́wọ́ ẹ ṣé gan ni sà ẹ ṣé gan ni ọlọ́run àtúntì yín náà ṣe. aya rẹ ẹ. ìyá táwa ọ̀rọ̀ ló gbọ́ yẹn ah! àṣebóyè yẹ ká ṣe o. bẹ́ẹ̀ ni o òpó ọ̀run náà dẹ̀ rí i pé bó ṣe yẹ ká ṣe lẹ́tọ̀ọ́ òun ra ti ṣe yìí ìyàwó mi wò ó á dà fún ẹ ṣé ọlọ́jọ́ kúnlẹ̀ rẹ gbéwé tí ń bọ́ lára igi tí kì í nìgi lára ẹ̀ nìyí lára wọn ò ní fọbẹ báyìí wọn ò ní fi gbẹ̀bí fún ẹ bó o bá ṣe ń forúkọ òkú túlẹ̀ báyìí òun ló má máa fi tòsí òun ló má máa fi dìde agbára ọlọ́run. kí ni ká tún pè ayé yìí náà orúkọ wo la bá tún pè ènìyàn náà ó sọ ní. ọlọ́rọ̀ ayé gbogbo mo ṣe dáńsà kí o. ọjọ́ bá tálákà tí o ti ní ẹkùn ìrọ̀jú. bàbá forí sí adára. òkìkí rájò síbẹ̀ ènìyàn ò sinmi. ọ̀la rájò kò ì ènìyàn ń kojú. tiẹ̀ jẹ́ àlè mọ́ ọlá tó tọ̀dọ̀ elédùn àwa o. ó ṣọlẹ̀ ayédùn.